الحمد لله رب العالمين الحمد لله نقاهل في كتابه أعوذ بالله من الشيطان الرجيم ولا تقتلوا أولادكم من نحن نرزقكم وإياهم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد أيها المسلمون اتقوا الله سبحانه وتعالى واعلموا أن في هذه الأزمنة يكثر السؤال عن فعل الأسباب التي تمنع الحمل حيث إن كثيرا من المتزوجين وهم شباب يحاولون عدم الإنجاب فيأتون بأسباب تمنع أن يولد لأحدهم وفي زعمه ألا يريد الأولاد في ذلك السن المبكر ويريد أن يبقى مع زوجته وحيدة حتى يتفرغ هي لتنشئة الأولاد أو حتى يجمع مالا أو حتى تتفرغ أو تنهى مثلا دراستها وعملها أو ما أشبه ذلك فيعملون حيلا لمنع الإنجاب يا المسلمون فمنها استعمال هذه الحبوب التي تمنعني من انقاذ الحمل وتبتلع المرأة هذه الحبوب وتبقى عدة سنوات لا يحصل منها أو أولاد وقد ذكر الأطباء أن هذه الحبوب مضرة ولا شك أن لها ضررا على المرأة وعلى الرحم وعلى أثر الآلة لأنها تغير عادتها العادة الشهرية التي هي لحيض المستمر أو المعتاد تتغير بهذه الهبوط زيادة على أن احتباس هذا الدم يحصل عليها مرضا أيها المسلمون وقد ذكر الأطباء أن المرأة لا تستعمل الهبوب إلا بعد أن أن تعرضه على طبيب مختص ويشير عليها إما بأن تستعمل أو لا تستعمل وما ذلك فإنها منتشرة وفاشية كثيرة وبيعها وبيعها في الصيدلية قد يكون أكثر من بيع كثير من الهبوب التي تستعمل للصحة أو للعلاج أيها المسلمون لا شك أن هذه مصيبة كيف أنك تضيق بالأولاد فالواجب أن تغضي بما أن تغضي بما قدر الله وأن تفرح إذا رزقك الله ولدا لا تضيق بالأولاد درعا فإن الله تعالى هو خلقهم وهو الذي يتكفل الرزق برزقهم يقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولا تقتلوا أولادكم بالإملاق نحن نرزقكم وإياهم قال سبحانه وتعالى في موضع آخر ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم هو الذي يتكفل برزقهم وكم رأينا وكم رأيتهم من إنسان كان فقيرا لمن كان وحده لما كان وحده ولما تزوج ورزق أولادا وسع الله عليه ورزق بسبب أولاده ولما انفصل عنه أولاده وبقي وحده عاد إلى فقره وآجته فوجود الأولاد سبب للرزق فلا يضيق أحدنا بكثرة الأولاد مهما كان كثر وقد ثبت أنه صلى الله عليه وسلم أما بتزوج الولود الولود في قوله في قوله صلى الله عليه وسلم تزوج الولود الولود فإني مكافر بكم الأمم يوم القيامة هذا هو قول الله أبا أبا تتوى فيبا أبا نفو الله أبا أبا تسواني مسلمين ó sì ṣe wá lẹ́ni tó ṣe pé a máa túnra wá sí i níbi ìyówù tí àwa mùsùlùmí bàbá ní ti sọ́kè sí ọ̀pọ̀ ní fọ́lọ́wọ́n ọba lórí eléyìí tó ṣe Islam tó ṣe ní ẹ̀sìn èyí tó ṣe pé yóò máa bá gbogbo àsìkò mu àti gbogbo àkókò àti gbogbo ògbà pátápátá ọ̀pọ̀ ní fún ọlọ́run ọba ọba tó ṣe pé ń kéèsì àwọn ọmọ ìdé ènìyàn pàápàá jùlọ àwọn tá a níkẹ̀ẹ́ sí ń àwọn ọmọ ìdé ènìyàn nípa apá àgbọ́dọ̀ jù sọ́fìn ọ̀fìn tí àwọn aráyé tí wọ́n kóra wọn sí ọlọ́run bọba lẹ́kẹ́ ọlá ó jẹ́ ká mọ̀ ipò wọn ọlọ́run ọba lòun máa ń ta àìsìkí fẹ́dà kódà kí mọ́ àwọn ọmọ òyí tá ń bí àtàwọn òyí tá àti ìgbé papà ọlọ́run ọba sọ nínú ọ̀kẹ́ náà rẹ̀ ọlọ́run bá ní pé ẹ má pa àwọn ọmọ yín o nítorí òṣì torí pé èmi ọlọ́run ọba ní sáńsìkì fún yín àtàwọn ọmọ náà àṣọ́ni ọlọ́run ọba nínú ìjọsìn òṣòrogún fún àlẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam ẹwùsàn ọlọ́run ọba ní ṣe òjíṣẹ́ ọlọ́run ọba sí ní ìfẹ́ àti ìfẹ́ ọlọ́ba ànẹ́bí ọlọ́ba ara lé àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tó bá bèsè rẹ̀ kọ́ sí tó bìdì ọjọ́ ẹ̀sán lẹ́yìn eléyìí àwọn tá a jẹ́ ẹwùsàn ọlọ́run ọba ìpáyọ̀ ọlọ́run ọba mà di ọwọ́ wa nínú àwọn ìbéèrè èyí tó ṣe pé ó fún àwọn àwùjọ wa lákòókò yìí tí àwa mùsùlùmí tí a fi ń kó sí wọ́ọ́rọ́wọ́ òun náà ni ọ̀nà ewó ni mùsùlùmí lè gbà èyí tó fi jẹ́ pé a fi dáwọ́ ọmọ bíbí tá fi dá dúró láwùjọ wa pàápàá jùlọ ọmọ ń pọ̀ lóníranran àwa la ní tó nǹkan yìí ọkọ tó níyàwó méjì ìyàwó kan ti bí mẹ́fà ìkejì bí mẹ́rin mẹ́wàá náà tó bóòlù òun ti bọ́ wọn tóun bá ti ní kí àwọn tó máa dùn lọ àwọn obìnrin yóò tún máa bí sí náà kí làwọn ọ̀nà àbáyọ èyí tó ṣe pé a fi dáwọ́ ọmọ náà dó ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́kọláya lẹ́nu lọ́jọ́ pé ọ̀pọ̀lọpọ̀ òrí yìí ń wá sí orí wa àrínà àwọn ẹlòmíì tó ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ti gbéyàwó wọn ò sì tí ìfẹ́ bímọ látara pé bọ́yá ọkọ ya olùsù látara pé bọ́yá ọkọ ń wo pé ọjọ́ orí òun sì kéré látara pé ọkọ ń wo pé wọn ò lówó lọ́wọ́ látara pé ọkọ wo pé akẹ́kọ̀ọ́ lòun tó ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ kí ẹ̀kọ́ tí òun ò tí jókòó òun wọn ṣe freedom kó tó ní kó wọn bẹ̀rẹ̀ ṣẹ́ ó sì fẹ́ níyàwó bákan ìyàwó tó wá ní ìgbò ní òṣèlú ti péyàwó ní ọmọ àti mọ́lẹ̀ lọ rẹpẹtẹ tí làwọn ọ̀nà ìta lè gbà jẹ́ pé ọmọ òní máa wáyé abẹ́ẹ̀sí ẹ̀kọ́ àwọn ẹlòmíín náà ń bẹ táwọn ti bí wọ́n ti bí méjì ẹni ó ti bí mẹ́ta ẹni ó ti bí mẹ́rin ń wò pé kí a sinmi díẹ̀ ìgbà tó fi jẹ́ pé ọlọ́run tuntun wá lọ́rọ̀ jù báyìí lọ ó ti pé ọ̀pọ̀lọpọ̀ òrí tí ó wá lọ wọ́n àwọn ọmọ táwọn òjì ẹ̀sìn ṣe ọkọ tàbí ọkùnrin ní òjì ṣe tán ní ṣùgbọ́n ní bóò ní gbogbo eré sáǹtẹ́ bóò ní ọ̀tẹ́ nítorú ìyàbáyọ́wà àwọn òògùn tàbáwọn abẹ́rẹ́ tàbáwọn ìdánà ètò ẹgbẹ́ kò ní mú kí oyún wáyé ó ti fáwọn ní ìlú láwùjọ wa ó wá di pé oríṣiríṣi àwọn nǹkan yìí tó kún àwùjọ wa lónìí pàápàá jùlọ àwọn tá a jẹ mùsùlùmí torí pé àwọn tí wọn ewúlẹ̀ ṣe mùsùlùmí àwọn òwúlẹ̀ gbàgbọ́ yẹ ká bímọ tó pọ̀ náà rẹ ọ̀tá jẹ́ mùsùlùmí lágbọ́yé torí ọ̀rọ̀ tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ ìlú wa nípa pé tẹ bá ti bímọ tọ́pọ̀ sí ní ìpínlẹ̀ kí ní ṣe fáàrí sí tó bá jẹ́ ògùdà ìyáàmà àwọn ọ̀ṣọ́ mi lọ́pọ̀ yìí ó sọ náà ọba ọfẹ́ jẹ́ ká bímọ tọ́pọ̀ títí ń bẹ lórí ẹ̀mí wa láti fi kọ́pọ̀ ṣùgbọ́n àwùjọ yìí kò fi wálẹ̀ láti jẹ́ pé ká bímọ ọ̀pọ̀ bí ó sọ náà bá ti bẹ́ẹ̀ ọpa ogun ọ̀pọ̀lọpọ̀ àwọn ọgbọ́n iṣẹ́ àwọn èèyàn dá lónìí láti fi dènà pé bó o ní ọmọ òṣè ní pọ̀ tàbí bó o ní wọn bá bá bí ìbò ló ti jẹ́ pé tó báyìí náà ọ̀pọ̀ ìdákanrẹ́lá tó bá a ní ààbò ilé gbogbo ọ̀gá ìgbọ́rùwọ́ àwọn dókítà tó jẹ́ ti mùsùlùmí wọ́n sì ń kìlọ̀ nípa pé àwọn oògùn yìí ló mú ìnira wá lónìí rárá obìnrin làṣàkà ń nà láhà tó rọrọ nà lẹ́nu mọ́ta wàhálà fọ́hìm wàhálà afárẹ̀ àádá àwọn ti bíbí wọ́n jẹ́ orí àti gbogbo ìlànà tí wọ́n gbé kalẹ̀ yìí ìnira pẹ̀lẹ̀ fáwọn obìnrin kódà ìnira náà tó fi tó bẹ́ẹ̀ gẹ́ yóò ní wọ́n la débi pé yóò kó bá ilé ọmọ wọn kódà yóò ní wọ́n la débi pé yóò kó bá bí wọ́n ṣe ń ti ẹ̀dí oṣù wọn ẹni tá a bá rí pé ń ti ẹ̀dí oṣù ń jẹ fún ọjọ́ mẹ́ta tẹ́lẹ̀ ẹ wá sí lò

onírìnrìn àwọn nǹkan yìí iná ní tẹ̀rẹ̀ látara àwọn obìnrin látara àfẹ́kì látara àwọn òkú nílò yìí ní ṣe náà pé àtìkẹta fẹ́ bímọ tàbí ọmọ tàbí iná tó gẹ́ ìṣẹ̀lẹ̀ láwùjọ àwọn mùsùlùmí lónìí àtúwárí àwọn míì tó ṣe gbọ́ ogun eléyìí àti kẹ́kẹ́kẹ́ ni ń padà ń yíwọ́ lọ́dọ̀ àwọn míì tó ṣe gbọ́ padà ń yíwọ́ sí kọ́ fẹ́rẹ̀ẹ́ ikọ́ àwúgbẹ́ ìmí ọpadà ti pé ọpadà lọ bọ́ títí pé ìmọ̀ ẹra tẹ́lẹ̀ òkọ́ jẹun yóò ní ìgbà yìí lólò wọ́n ó lọ́mà wọ́n ní pẹ́tẹ́ bá rẹ́ lómi tí ó tẹ́ra tẹ́lẹ̀ kọba lókè ní ó sì ń ṣe ìtúsílẹ̀ tẹ́ra ọ̀dà àtúgbọ̀ ọ̀nà pé ẹlòmí bẹ ó ṣe pé tọ́bá rẹ̀ pé tó bí máa kọ́kọ́ bí máa kéde ó bí máa kẹta ọ̀sẹ̀ra tẹ́lẹ̀ ẹwà rí pé lẹ́yìn bí ọmọ karùn kẹrin ọbẹ̀ ìsára ẹ̀kíyèsí kẹ̀yìn ló gbé mi ló gbé yọ pàpọ̀ máa sanra lójì lójì táwọn máa wò kọ́ jẹun yóò jẹun ṣùgbọ́n ohun tó ń yìí nígbàkan ọ̀sán 24 hours láàrín oṣù máa ró ó lóògùn lóògùn sí títí lára rí ojú òní ń kó ọwá di kí àwọn olùmọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ wọn lórí ọ̀rọ̀ àwọn oògùn yìí tàbáwọn abẹ́rẹ́ yìí tàbáwọn ọ̀lànà yìí tí ń gbé ètò kájú ó jìnà síra wọn ọmọ bíbí èyí tí àwọn ìgbógún wọ́n sáwùjọ wa ṣùgbọ́n ọ̀rọ̀ lọ́wọ́ látọ́ta àwọn olùmọ̀ lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ tí àwọn àfáà tí wọ́n rí àwọn ìṣẹ́ sí ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ náà ni pé lọ́wọ́ àgbà tó bá ti jẹ́ pé kò sí ìpalára kẹta fún obìnrin lórí agbègbè yìí ó sì gbàyọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ òsùn tó burúkú lò ọ̀pọ̀lọpọ̀ pàtàwọ́ ló jáde lórí ìlànà yìí tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sì mú dájú wá bẹ́ẹ̀ lọ́wọ́ àgbà tí ọba ti mú ìnira kẹkẹ bá wá bó bí tí ó sì jẹ́ pé wọ́n páyá oṣù ní oṣù ní ọ̀rẹ́ jẹ́ káwọn òbí àwọn káwọn tó bímọ jù báyìí lọ tó sì gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ yẹn pé tọ́kọ rẹ̀ mọ̀ sí ọ̀sọ̀ pé kò sóhun tó burú bẹ̀ tàtàwà pọ̀ lórí àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí lọ ló pẹ́ẹ̀rẹ̀pẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí lọ sí nǹkan yìí ṣùgbọ́n àpàdà sọ́dọ̀ àwọn àpá àwọn ìyàwó wá ti ṣùgbọ́n oríṣiríṣi àwọn àwọn àkọ́kọ́ tí wọ́n ti padà pé kí mùsùlùmí jìnà sí àwọn èèyàn pàpàá jùlọ àwọn àfáà táwọn èèyàn lọ béèrè náà yìí àwọn èèyàn ṣe màláíkà èèyàn bí ẹgbẹ́ wa náà ni wọ́n lọ́wọ́ pé ọlọ́run bá fi ìmọ̀ ẹ̀sìn ó fi yé wọn àgbọ́yé ó yé wọn jà wá lọ wọ́n wòye wọ́n rí pé ìṣesí yìí náà lọ́wọ́ tí ọba ti dènà ohun tí ìsìláàmù mú wá fún wa ṣùgbọ́n tó burú mẹ́ ó ti káwọn ìyàwó tí wọ́n ní ó ti lò wọ́n wá padà rí pé háà fún títí ní ìmúwá fún wa ìsì dáadáa rárá bó ti wù ọmọ ọmọ àtọ́gbé láṣàkà ní ààbí ní o a padà rí pé àdánwò ńlá míì ní kíní ìtumúwá fún wa débi ti bẹ̀rẹ̀ sí dénà kí àwọn èèyàn máa rí láwùjọ àwọn ọ̀rọ̀ láwùjọ si gbogbo ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ń ṣe ó ṣe ní bùkátà sọ́kùnrin tẹ́lẹ̀ ó tún lékún sí nígbà tó di pé ọpadà lọ sí nǹkan yìí àti ohun tó padà pèsè wá fún ni pé káwùjọ dà gẹ́gẹ́ bí àwùjọ ajá ó dà gẹ́gẹ́ bí àwùjọ ẹranko kọ́ wá di pé obìnrin ò ní lè faradà mọ́ àfikọ́wọ́ ẹlòmíì tí ó máa ti jẹun máa fún ọkọ rẹ̀ tí ó sì máa kọ́ sí agbègbè agbèrè ìtọ́nà ọba tí wà jìnà sí yẹnu fa ẹgbà wọn olùmọ̀ a ní pé ọ̀rẹ́ ẹ̀yẹn yóò tájú ọdún sí ohun tí ọlọ́run bọ́ bá lè gbé ọlá tó pé bùbú fẹ́ ẹnu kọ̀ọ̀kan wa láti dunnú tí ohun tí ọlọ́run bá ṣe fún àìsí tó ṣe láìsí tó fún wa ọ̀pọ̀ àti lọ àìsí kí ọmọ torí pé ọmọ bíbí àìsí kí ńlá ni ẹni tọ́lọ́run bá jogún ẹ̀ fún ó lè má mọ̀ túmọ̀ ẹ̀ àwọn tọ́nà bàbá ní wọ́n pàdánù àti bímọ ni wọ́n mọ̀ tó mọ ohun táà ń pè ní ọmọ bíbí ọmọ bíbí icc kanáà icc ilé ayé ni tọ́nà bàbá ti ti gé ẹ̀dá yọ́ da táwa mùsùlùmí ká má sàfún icc ọlọ́run wọ́n ti lẹ́yìn náà gbọ́ tọ́nà bá sọ ní sọ́kùn dànù àám ọlọ́run bá ní pé wọ́n láti kùtù lu àwùládà fún láàpá náà mú náà lókò fún wọn ìgbà ẹ má pa àwọn ọmọ yìí o ẹ má pa wọn nítorí pé ẹ̀ ń wò pé tó kí òye mú yín nígbà tẹ́yìn bá jẹ́ ìṣẹ̀tì ọmọ yìí bá ń pọ̀ ẹgbẹ́ yìí àtàwọn ọmọ yìí ti bá wà láńtàrí tètè fún yín nínú ayà mi ọlọ́run bá ní pé wà látẹ́kù tó lo àwòládà fún kọ́ṣíyà tàbí ìlànà nínú sọ́tò ìṣúra ọlọ́run bá ní pé má pa àwọn ọmọ yín dé ìṣẹ́ fi ń páyà pẹ́tẹ́ má bà wá tó sì láàánú na rìzókò hàn àwọn làǹjọgbọ́n àìsìkí fáwọn ọmọ yín wà ìjà àkọ́ àtẹ̀yìn náà ọwá jẹ́ kí àwọn olùmọ̀ kí wọ́n sọ́lá nípa pé wọ̀kámúra àìnà wọ̀kámúra àìtún nínú ìsáni káàní pàkí ìrọlù lámà káàní wájá mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ àwọn táwa náà ti rí sẹ́yìn náà ti rí ọmọ ìdé ènìyàn tó tó sì nígbà tó mú nìkan já wà bẹ́ẹ̀ sì lórí tòótọ́ tọ́ba ìgbébìnrin bá ti rò gbébìnrin àbámá wo pé nígbà tí yẹn wà lówó nìkan ló yẹ kí èèyàn lówó lọ́wọ́ jù yẹn ni pé lẹ́yìn ìgbà tó yẹn já wà lówó nìkan ẹnu rẹ̀ nìkan ní ń bọ́ gbogbo ẹni tí ọba tí ń ṣe ìyàwó bèèrè pé yóò fi mọ àwọn ilé ẹ̀wọ̀n olówó lọ́wọ́ ṣùgbọ́n inú nǹkan tó hàn sí wa lẹ́nu pé àwọn ni wọ́n máa ń tòṣì jù àti mọ́wọ́ lẹ́nu yóò nira fún wọn ṣùgbọ́n wọlá máa tàbí wájá lọ́wọ́ bàtí ń bá wọn bí ẹ ṣe ìyàwó sábà yìí ọlọ́run nínú àánú ọlọ́run àìsìkì yóò ti gbé pẹ́ sí bàbá wa tó níyàwó wà rọ́sàkà ọ̀láàdáni tọ́lọ́run wá fún ní àwọn ọmọ wọ́sà àlọ́wà lẹ́yìn ọlọ́run bó tó fẹ́ ibùjẹ́ rẹ̀ yóò tún bá fẹ́ sí rọ́sàkọ̀ bí ní tóhun pé wàhálà yìí pọ̀ ọkùn àwọn ọmọ rẹ̀ ká ó lé wọn gbogbo àwọn ìyàwó lójúwó túká ọwọ́ akùn òun nìkan wà bá ti yàwó àjá ó kó òun nìkan ṣoṣo ẹ̀rí pé ojú ọ̀sẹ̀lẹ̀ náà ni pé áádá ìlà fásitì yìí wà hàn jẹ́jẹ́ ìwé ẹni bẹ́ẹ̀ yóò sẹ́rí padà sí ìtòsí rẹ̀ náà ni ó òsí rẹ̀ yóò tún wá sẹ́rí bá padà ìjóná sì tó ti jẹ́ sáájú tẹ́lẹ̀ ọlọ́run bó tún dá padà fún tó fi wá jẹ́ pé bẹ́yìn bá ṣe ń tọ́jú àwọn tí ọlọ́run bá gbé pọ́ọ̀yìn lọ́rùn sí láwùjọ tí èèyàn mọ̀ pọ́lọ́run bá ló gbé pọ́ọ̀yìn lọ́rùn tí máa ń fà ọlọ́run bá ti máa ń jù máa ti fi fún yàn tó jẹ́ pé ẹni tó bá níyàwó tó tó méjì mẹ́ta mẹ́rin táwọn ọmọ náà dé pọ̀ yóò mọ ìtumọ̀ ohun tá à ń sọ yìí tí sì ń sojúṣe rẹ̀ lé wọn lórí tí èsẹni tí ń sùn tí ń ṣe pẹ́ẹ́dẹ́múkẹ́ ń bọ́ wọn lójoojúmọ́ àrùn sì kẹrin ni bẹ́ẹ̀ ìsìn ni ọ pọ̀ tàyẹ̀ tó ti gbóyàwó kan tiẹ̀ níṣe ní ọpọ́ tàyẹ̀tẹ̀ ìpẹ́sẹ̀sẹ̀ ní ẹ̀yọ kan náà jí a ti láwùjọ wa a sì rí ọ̀dọ̀ òdòdó lọ́rọ̀ àwọn olùmọ̀ lórí ẹ̀ àwọn olùmọ̀ wa sàlàyé fún wa nípa pé ẹmọ́jà lójì sí ọ̀rọ̀ tí a níbi ọmọ Muhammad sallallahu alaihi wasallam tó sàlàyé fún wa pé sọ̀tán wọ́jú lè wàlú dàdí wàlú dà àwọn ìyàwó tẹ́ ń

ọmọ bẹ́ẹ̀rẹ̀ òsì bẹ́ẹ̀rẹ̀ ni ariwo tí ń bẹ́ ń ta pé bọ́ọ̀bá ṣe bímọ sí ló ṣe tòsì sí bọ́ọ̀bá ṣe bímọ sí lòsí ó ṣe tọ́ sí táwọn èèyàn ti ń lo ìlànà yìí lónìí ẹ̀mí wọ́n tó tọ́ ṣùgbọ́n ti ṣe pé kò rí bẹ́ẹ̀ rárá ẹni ọba jẹ́ pé ọgbà ọ̀rọ̀ yìí wọlé lórí ẹ̀mí ẹ̀ ọlọ́wọ̀n ọgbọ́ dáadáa àdámọ̀ rí ẹ̀ ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ bá ṣe bímọ sí èèyàn ó ṣe nítumọ̀ sí láwùjọ èyàn ṣe jẹ́ gbajúmọ̀ sí láìsí kí èyàn ṣe pọ̀ sí ju tàtẹ̀yìnwá lọ nínú kẹta rí láwùjọ wà ní ilé yẹn ọlọ́run bọ́ba lè kẹ́ra tó pé wọ́ka ájì mìdáàbá mélòó mélòó nínú àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá tó ìgbó gbogbo wọn ni bí wọ́n ṣe pọ̀ tó látàmílò rẹ̀ sọ́ àlọ́ ẹ̀rù yóò kó àwọn ìgbé àkọ́ àwọn táwọn látàmílò rẹ̀ sọ́ àlọ́ ọ̀sẹ́ni kẹta tó lè gbé àǹtìkì ara rẹ̀ ọ̀lọ́wù yọrùsùkù hà àwọn dáábà lórílẹ̀ rẹ̀ yọmọ ẹ̀dẹ́ mi àrùjẹ̀nú ni kòkòrò ní ẹyẹ ní àti gbogbo wa bá ṣe pọ̀ tó ọlọ́ọ̀bá ní gbogbo àǹtìkì yẹn fún wa ibi yòówù dáábà sí ọlọ́ọ̀bá ó sì gbé wa bẹ́ẹ̀ àwọn olùmọ̀ wọ́n fi wọn lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí eléyìí táwọn yẹn lọ fẹ́ padà bá wọn wípé ẹ̀yin náà lẹ fún wa wípé láti ètò sí ọmọ bíbí bọ́sẹ̀ tọ́ ṣùgbọ́n gbọ́rọ̀ wọn lọ́lọ́ tí ó ní ìsìn ṣùgbọ́n padà wípé àpadà bọ́ ọbẹ̀ ọ jẹ́ pé òkú ọjà ló mú wá fún wa ọ̀ ń bẹ ní àwọn obìnrin tí ń ṣe lójú tó ṣe pé ẹlòmíì ó lè má rí ẹ̀jẹ̀ oṣù rẹ̀ mọ́ láì mọye ọdún tí ò ní rẹ́jẹ̀ oṣù wọn tí ó sábà pátápátá látara pé ó sì ìfètòsọ́mọ bíbí ẹ̀jẹ́ díẹ̀ yọ́kẹ̀ máa wá kélékelé ní gẹ́gẹ́ bá dá lónìí ìmí o tún bẹ̀rẹ̀ ní títí jọ mẹ́rin sísìn ohun ní abá tún wá sáà yóò tún dó nígbà tí ó bá tún ti lọ́sẹ̀ kan ìmí o tún bẹ̀rẹ̀ tí ó máa wá wà lónìí rẹ̀ rẹ̀ tí ó máa wá jákujáku a sì ráwọn ẹlòmíì tó ṣe pé yọ́kẹ̀ máa gbẹ ní yọ́kẹ̀ máa gbẹ ní kí lọ wá dé kí lọ wá kí lọ ṣẹlẹ̀ sí ọ ara mi ọ̀yá ni ó sì jẹ́ pé ó ti gbé nǹkan lóra ilé ẹ̀lọ́fà á ẹlòmí ń bẹ òun tẹ́lẹ̀ tẹ́ nìkan tó pé yọ́ máa wú tẹ́yìn yọ́ máa wú fúlò kọ̀ ẹ̀kẹ́ ọ máa gbogbo ara yọ́ máa tóbi bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ táwọn èèyàn máa sọ pé ọkọ rẹ máa ń tọ́jú rẹ̀ ọ ń jẹun áá ah, tí ah, láàádé ọmọ yàtọ̀ ṣùgbọ́n lòun ó ti máa rí pé ha tí èsè pé wọn lọ ó ti bábò mí yọ ọ̀sẹ̀lẹ̀ púpọ̀ láwùjọ wà lónìí gbogbo àwọn eléyìí wá ní ìlú sí kéré bí ẹrù ìwọ̀n tí wá tún ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn míì láàbò ara kò sí fẹnu sọ kò sí sọ tán kò sí ní gbogbo ògbà bí orí fífọ́ tí ò ní stọpù rárá tí ò ní fílẹ̀ ara ríro ní gbogbo ògbà oorun àìmọ̀dí yọ́kẹ̀ máa sùn lọ ní sáà yọ́kẹ̀ máa sùn ní ẹlòmí ń bẹ yọ́kẹ̀ máa rẹ̀ ẹ́ rírẹ̀ ni ó gbé wá ní gbogbo ògbà jẹ́ pé gbogbo nǹkan yìí ló mú wá fún àwọn obìnrin lónìí ó tún wá padà á lọ bí pé ẹlòmíì lójijì lẹ̀jẹ̀ ọ̀fẹ́ jẹ́yọ́ ẹ̀jẹ̀ ní oṣù yìí dá tó fi lọ jábọ̀ fọlọ́run ọ̀gọ̀rọ̀ la wá ń rí lónìí tó ti gbẹ́ta bá gbọ́ pẹ́lú mi ẹ̀jẹ̀ máa ya ni ọjà lójú abẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ náà ni odò ṣe ìjábọ̀ fọlọ́run látara ìfètòsọmọ bíbí lónìí rẹ̀ tó kí ìgbógbé wáwùjọ wáyìí àwọn olùmọ́sí kí sáwọn èbó yìí títí wọ́n rí pé lọ́dọ̀ tí wọ́n wọ́n sí nǹkan yóò kódà a rí àwọn olùmọ̀ nínú wọn ni Sheikh Munajjid wọ́n sàlàyé nípa pé pẹ̀lú ìwádìí táwọn ṣe pẹ̀lú ni wọ́n ń bẹ lábẹ́ nǹkan yìí wọ́n rí pé bí àwọn èèyàn bá ṣe kéré ni àwọn tó jẹ́ genius ni ó sì kéré sí báwọn èèyàn bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ làwọn genius ti pọ̀ sí láàrin wọn wọ́n wá wó pé bóò láti rẹ́ ṣe níbo làwọn mùsùlùmí pọ̀ sí jù lágbàáyé wọ́n rí pé mùsùlùmí pọ̀ sí Asia wọ́n sì pọ̀ sí Áfíríkà wọ́n ti dá sílé ìsáwọn continent méjèèjì wọ́n dá síbẹ̀ púpọ̀ ọ̀fẹ́ lọ́bádé ẹwà gbà lọ́fẹ̀ẹ́ ọlọ́dún méjì ń bẹ olóṣù mẹ́fà ń bẹ ọlọ́dún márùn ún bẹ àwọn yẹn bẹ̀rẹ̀ sí lọ wìtìwìtì wọ́n bẹ̀rẹ̀ sí lọ wìtìwìtì ọ̀fẹ́ lọ́mà bádé ọ̀fẹ́ lọ́mà bádé àpadàbọ̀ rẹ̀ ẹlòmí o àpadàbọ̀ rẹ̀ ẹlòmí ọpadà di pé abẹ́ rẹ̀ ó di ohun tí ń so ní gbogbo ìgbà tó mi yọ ìdámọ́ ọ̀pọ̀lọpọ̀ onírìnrìn àárẹ̀ lọ jáde lábẹ́ eléyìí débi pé àfáà ṣéfù ni mo ní jíǹt wọ́n sàlàyé ha aburú ìwọlé tàwa mùsùlùmí wá wọ́ọ́rọ́wọ́ bóòlà ọlọ́nà tá a lè gbàgbọ́ ń bẹ̀rẹ̀ ní pé ká pa á sí pátápátá ká pa á sí yẹ́nyá fẹ̀lì tọ́nà bàbá kọ pé yọ ọgbọ́ ṣùgbọ́n tó bá kọ̀ tó lóhun ọgbọ́ nínú àwọn ọ̀gẹ́ táwọn orí tí sábà máa ń ṣẹlẹ̀ tó ń tọ̀hún táwọn obìnrin tó kọ̀ tí pé tá ń tẹ́lí bá ṣe ń parí àwọn oṣù tí wọ́n fún kan àbọ́dún kan tí wọ́n fún yóò tún gbà mí tóhun náà bá tún parí yóò tún gbà mí inú tí máa ń padà lọ sẹ́rí báwọn owó àwọn bẹ́ẹ̀ ni pé wọ́n máa gbẹ tí wọ́n máa gbẹ àwọn míì sì bẹ ikọ́ fèrè wọn máa kọ ni ikọ yọ padà já sí pẹ̀lú wọn nígbà tí àwọn ẹlòmíì sì bẹ tó jẹ́ pé ẹjẹ tí ò ní dá mọ́ iná ìná padà máa ṣẹlẹ̀ sí wọn sáńpẹ̀ ní àdìsí ààbọ̀ tó pé yọ máa wá lọ rẹ̀ ní pé bẹ́ẹ̀ tún láti àwa mùsùlùmí agbọ́dọ̀ gbọ́ níwàásí a ká padà sí ìlànà àwọn sàábí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam èyí tí wọ́n láwọn máa ń ṣe lójú ayé ànẹ́bí pápá jùlọ gẹ́gẹ́ bí àpáwà ala ahdi nabiyyi sallallahu wasallam wal Qur'an yanzil àmọ́ mọ́ àtàtọ̀ bá ti ń bọ̀ lójú ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam alukuran ti sọ̀kalẹ̀ àfáwa Sufyan ó ní pé alukuran sọ̀kalẹ̀ yìí ìtumọ̀ náà ni pé alukuran ó sì kọ̀ fún wa pé a má ó jẹ́ káwọn sọ pé ìṣẹ́jẹ́ yìí pẹ̀lú bí àwọn ọ̀rọ̀ míì ṣe wá wọ́n sì ń lókè pé kú sí bá ṣẹ̀rí àwọn àdífi iná jùlọ àwọn olùmọ́lò lórí gbogbo àwọn abẹ́rẹ́ òògùn lónìí àti ìgidùbọ̀ ojú ara àti ìfipáapá èyí tẹ́ ipá àwọn obìnrin lò lónìí àdífi iná wọn lò lé lórí àwọn olùmọ́wà ní pé tọ́bá wá jẹ́ bẹ́ẹ̀ káńtẹ̀ kan padà síbi àdífi gẹ̀ẹ́gẹ́ nípìnlẹ̀ òun náà sì ni ìmá bọ àtọ̀ má jẹ́ ọ́ dà sójú ara obìnrin dàánù sọ́hùn dàánù síbò míì òun lọ́jọ́ nǹkan tó yẹ pé tá a bá fẹ́ kẹtẹ̀ lóhun ọfẹ́ ẹ̀rọ wa lọ́rùn ẹnu pé bí ti enjoyment ní obìnrin ó ní yóò kéré jọjọ tí kò sí pé káàrí máa dà lọ ṣùgbọ́n mo fúyẹ̀ ju pé àwọn aburú tí ń ti bẹ̀ẹ́ yọ lónìí tó ṣe pé ọkọ tó lágbára kó máa súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀kan lójúmọ́ tàbí ẹ̀ẹ̀kan níjọ́ kẹta tó fi bẹ́ẹ̀ pé lọ sí nǹkan yìí yóò di pé ohun tí wọ́n máa ní bùkátà sí lọ́dọ̀ ọkọ ni kó gbọ́dọ̀ máa súnmọ́ òun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ bíbẹ̀ ẹ̀kọ́ yọ tẹ̀bọ́ ọ̀dà àwọn olùmọ̀ wá ní pé ààyè mẹ́ta kan péré lárí pé ẹni tọ́bá ṣe tọ́bá lóhun ó máa gba nǹkan yìí nínú àwọn mùsùlùmí tọ́bá lóhun ó máa gba ẹ̀mọ́ pọ̀ fún rọ́pà sọ́dẹ̀ ulama ìmọ́ni ilẹ̀ hamlin fi sàdá àti àlà àwọn àpá wa ṣe fúfú yẹ pé tó bí tọ́bí bá lóhun fẹ́ máa gba pé kọ́mọ òun ọ̀fẹ́ jí kó ní ó dúró sára òun wọ́n láyè mẹ́ta péré náà ni àdìhálà tẹ̀lé òwúlà àyà alákọ̀ọ́kọ́ الزوجة قد تكون مريضة ṣùgbọ́ عليها alhamdu wàlúwàbí والحضانة wàlútẹ̀mìdìyà أو كانت مثلا نحيفة ضعيفة لا تحتمل ذلك ومتى حملت أضر بها ولقيت أوجاعه ونحو ذلك فلها ولهذا هذه أن تعطى ما يمنع الحمل ولا نعلاقك أولا نتعبى ìyàwó wọ́n yẹjú rẹ̀ ìyàwó tí ó sàwọn ọmọ obìnrin tó kúta lónìí lọ́pẹ́sẹ́ nítorí pé ọ̀fẹ́ lọ ilé ọkọ ó sì rẹ̀ gbádùn ayé rẹ̀ ń kí ààrẹ ń ṣe òun náà fẹ́ ṣe òun náà gba ọgbọ̀n títù lọ́wọ́lọ́ ṣe rẹ̀ léyìí tó fi jẹ́ pé òun táwọn fẹ́ jẹ́ káwùjọ ọmọ àti náà ṣùgbọ́n ní Islam ẹni ọba jẹ́yàwó tó ṣe pé aláàárẹ̀ ni àárẹ̀ máa ń kì gbogbo ọgbà tó ṣe ṣe lóyún àárẹ̀ ni ó yọ máa tààrẹ̀ lọ lórí ààrẹ náà ni ó tún wà bọ́ bá tún wò pé òun ó tún rí ọmọ náà ààrẹ yìí níta máa ń lọ nítorí ipò lóyún ẹyọ kàyè oyún yẹn ni ó máa fún wá láyé lọ fámíà kò ní bọ́ lórí ààrẹ yìí ààrẹ náà látara oyún ló ti ló ti kò ó látara pé ń gbà tó lóyún tán ó ti fẹ́ máa sínwín díẹ̀ díẹ̀ látara pé ń gbà tó lóyún tó bá jẹ́ pé lórí kọ̀ndíṣẹ́ lẹ́yìn lábárí òfin nǹkan tó wà lórí kọ̀ndíṣẹ́ báyìí ó sì ti bí i tí ó fi náà sílẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọ̀nà yìí lọ́gbà bí àbí síwí ní máa ń bí ní gbogbo ọ̀pá ìwé ẹni bẹ́ẹ̀ àwọn olùmọ́ ní pé wù tiẹ̀ ọwọ́n ọlọ́run jẹ́ nìkan tó pé yọ́ gba oúnjẹ ọkọ̀ ju ojoojú torí pé yọ́ fa aburú ńlá tó dé nìyẹn ẹni ẹlẹ́ẹ̀kejì ìdàkánà ọ̀làdùn ha ìhànfà gbogbo ẹni yóò tọ́ ẹgbẹ́ gbogbo ọ̀pá tó dé ṣe bímọ àwọn ọmọ yìí dá pé ọ̀lẹ ni wọ́n máa ń jẹ́ wọ́n máa ń jẹ́ nìkan pé bọ́dì wọ́n lè má pé ó lè má rí jẹ́ nìkan pé yóò níbi tí ejókòó àbàrùn ní máa ń jẹ́ gbogbo ọ̀gbà tó bá ike bímọ tàbí kó tiẹ̀ wá jẹ́ nìkan pé a ti rùn ńlá iná ẹ̀ ní ọ̀jẹ́ ó sì ti báwọn kan náà sẹ́yìn tẹ́lẹ̀ pé báwọn ọmọ yìí ṣe rí náà nì ọdí Yorùbá fìhá rí ìdájọ́ ha irú ẹni bẹ́ẹ̀ wọ́n ṣe lẹ́tọ̀ fún kọ́wọ́ ìwòsàn sílẹ̀ yìí tí ọ̀bá ti wá ìwòsàn tí wọ́n ní pé bí ó ti máa bí lọ náà ní ó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ agbọ́dọ̀ jẹ́ nìkan bí pé àwọ̀ àwọn tí ó fi kéré láti máa lóyún gbogbo ọgbà tàbí kásìgáàpù sí ẹlẹ́ẹ̀kẹta láwọ́kú jẹrọ mọ́sàlá annàlẹ̀ àbàwá ìrìnlẹ̀ láàrin kúfúrin tàbárí ẹnìkan ó ti pọ́wọ́ àwọn òbí rẹ̀ méjèèjì nínú kèfèrí ni wọ́n wà وأنه متى ولد بينهم أولاد ربوا على ما على تربي عليه أهل تلك البلاد tí wọ́n bẹ̀rẹ̀ ṣe bímọ sí ìlú bẹ́ẹ̀ bí wọ́n ṣe rí ọmọ náà bí wọ́n ṣe máa ń rí ọmọ nínú ìlú wọn ni nínú ìlú tó wà yẹn ni òun àwọn sì ní dárọ̀ sí ìdírọ̀ sọ́tẹ́lẹ́kọ́ fà ẹ̀kọ́ àwọn tí è ṣe mùsùlùmí àwọn tó jẹ́ kéfèé ni wọ́n ń kọ́ ọ̀kọ́rọ̀ jù máa lókú fà bí wọn mọ bí wọn bá jáde yọ jáde pẹ̀lú àwọn kéfèé ni ọ̀sọ́rọ̀ àwùládùn ìyádọ́tún fi lùkúfọ́ra irú ọmọ wọn tí wọ́n bá bí ìtìlú pọ̀ sí láwùjọ ni pẹ̀lú àwùjọ tí wọ́n wà yìí pàfihàdì ilẹ̀ hálà ọdún yóò kọ́ ọdún ìjàwásí mọ̀ àìlàjà sí láti tó kọ́ nílò làhámùlò àwùjọ náà wò ìwé ẹni bí àwọn ẹni bẹ́ẹ̀ tán bá bá ọlọ́ bára wọn lọ́gbà ayé báyìí lọ́n fà tí wọ́n jẹ́ nìkan sí pé wọ́n wà ohun tí ó ti kí ìmá lóyún ó kéré lórí gbogbo ọmọ tí wọ́n bá kú bí náà àwùjọ tí ó rèé àwùjọ tó ipá àwọn èèyàn padà ya kẹsẹ̀ wá tàbí lè ṣe àwùjọ tó ipá àwùjọ ìsìn wọ́n wà àwùjọ tó ń ṣe sùdánù kan ni wọ́n wà eléyìí ó sì máa ṣẹlẹ̀ láwọn ilẹ̀ ìlú èkó tó ti pé kò sí mùsùlùmí àwọn mùsùlùmí jìnnà téèyàn tó rí èèyàn rí jìnnà téèyàn bá wá bí túláàsì láwọn orílẹ̀-èdè yìí àwọn ni wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí wọ́n sì kọ́ ní ẹ̀kọ́ kẹta epo lòdì sí ẹ̀sìn ọlọ́run ọba ni tọ́wọ́ èèyàn bá lọ bá rẹ̀ lórí àyè yìí òsì fẹ́ kó nítorí pé ń kẹ́kọ̀ọ́ kan lọ́wọ́ tó fẹ́ kọ́ tán níbẹ̀ náà bóyọ́ fẹ́ gba dọ́kítọ́rẹ́tì rẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fẹ́ mú tó pé yóò fi máa wà ń bẹ̀ ìgbẹ́ ẹni bẹ́ẹ̀ ó lè wá bí òun ó ti kéré àti máa bímọ sáyè yìí tàbí kó ti ẹ̀kọ́ dí kọ́ má bímọ lákòókò náà tí ó fi fún bẹ́ẹ̀ wọ́n ní pé wá ìdá ọlọ́pìn ẹ̀dá àdìgá lábá ti wá rí àwọn eléyìí ọ̀nà kó ẹ̀sẹ̀ gómìnà mẹ́sì àti yẹ̀kẹ̀kú nà lè kẹ́sìmọ̀ waladan idha lam tata'alaj bi hadhihi al-'alajat wọ́n ní pé ṣùgbọ́n tàbá ìṣe ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta ikú ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ké lónìí pàpàá jùlọ àwọn obìnrin ni wọ́n ń sàlàyé pé ọmọ ti fọ́ ó ọdọọdún àwọn olè má bímọ ọdọọdún àwọn olè má bímọ wọ́n ní pẹ̀lú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n àti ní ẹjá sí òòrè nítayọ ohun tọ́lọ́wọ́n bá ti kọ́ọ́lẹ̀ fún ọ kódà wọ́n lóò tí ń jọ sọ́lọ́wọ́n ọba lọ́rùn ni o tọ ọba rẹni tí ò bí nǹkan lẹ́gbẹ̀rẹ̀ ọmọ tó mọ̀ pé òun jọ sọ́lọ́wọ́n ọba lọ́rùn wọ́n ní ṣùgbọ́n tàbá rẹ̀ dé pé lóbìnrin ọwọ́ bímọ títí ó fi di débi sàdàbíìn àrùbáyìn ó fi bímọ tó fi bí ọmọ ọgbọ̀n lóbìnrin tàbó fi bímọ tó fi bí ọmọ ogójì sọ̀rọ̀ àwọn ẹni báyìí ìdàkára náà tọ́bá wà lórí kọ̀ǹdíṣàn pé òun ti bímọ ogójì lóbìnrin òun ẹni bẹ́ẹ̀ tọ́bá wá wá ohun tí òfin ní dènà kó bímọ mọ́ a mà ní pé tó nítorí ìrìn ẹ̀ tó ṣùgbọ́n tọ́bá wá àwùjọ ti wá yìí a rí pé gbogbo ohun táwọn wí ó jìnà sí gbogbo ohun táwọn yẹn torí ẹ̀ lọ sí ìdìbò sọmọ bíbí lónìí ẹlòmíràn níbi tí ìbí ju mẹ́rin lọ lónìí wọn bá tó ń bí èyí tó ń bí iná ẹ̀pọ̀ òun ti bí òun ti bọ́kùn òun ti bọ́bìnrin ìdínkù bí ló túkù kódà ẹlòmílẹ̀ ní kódà òun tún ti dìde jínú mẹ́rin tó tún bí ga ọkùnrin bẹnu obìnrin ìbejì tún bẹ́ẹ̀ eléyìí náà tó wọ́n ní sọ́bá ẹ̀kọ́ bá fẹ́ wò pélé yìí náà tó àwà títàtì náà àdíkò sí bí fọ́ọ̀sì náà lóbìnrin ṣùgbọ́n wọ́n tàbí pé bóyá ọkùnrin ni nígbà tó wọ́n bá bí tọ́wọ́ ogun fẹ́ fètò tọmọ gbígbó èyí tó ń bí i tó nígbà tó bá dé èdè owó pé ó ṣùgbọ́n láwùjọ wa yìí gbogbo táwọn olùmọ̀ mú wáyìí ọ yàtọ̀ sí gbogbo tí ń láwùjọ wa èṣù wa mú láyé yìí jù tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mí ni ọmọ pé bá ọmọ dàbí ṣe mo fẹ́ kù báyìí ọkọ̀ ìyàwó gẹ̀mà sọ̀tọ̀ ọgbọ́n ní wádà ọmọ táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe àrí ọmọ táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe lọ́ọ̀dá ẹgbẹ́ rẹ̀ wọ́n kọ ihun tó bá yẹ kó ṣe padà haúlà wọlá kú wọ́ta ìdàgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lọ́wọ́ adé pé jẹ́ jẹ́ wọ́n ń sẹ́yìn lónìí kọ́dà tó wá pọ̀ gidi wọ́n wá ń fa àmùsùn sí ẹ̀yẹ́ wọ́n ti wá fi ẹ̀yẹ́ bà jẹ́ gbogbo pé já ah! wọn tó fi sọ ọmọ ní gbogbo wọn orí òkò kí ohun tó ju ohun tó ń pò yìí láti rí ọdún bí ajé ní ìtìtọ́ ti fi dégbò ọdún ti lóyún kan wá ẹ̀dàkùn àbá mi kó ó ti wá di pé àwọn dókítà bẹ̀rẹ̀ sí kó ní àfi bí ká nílé ilẹ̀ pé ẹjẹ́ àpò kálọ̀ kó dànù ẹjẹ́ àpò kálọ̀ kó dànù ojú ń tì wá láwùjọ yìí púpọ̀ àwa mùsùlùmí àgbádùn rárá ààrẹ ti tì wá lágbègbè yìí púpọ̀ o ọlọ́ngbówó wá tẹ̀lé o ọlọ́ngbówó wá tẹ̀lé o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣe wọ́n kó tíra àwọn agbọ́n yìí púpọ̀ àwọn mùsùlùmí lápọ̀jù ń bẹ ẹlòmí ń bẹ obìnrin mí ohun tóhun torí ẹ̀ lọ sí kùtù wà ní wí fọ́fọ́ òun náà ní bọ́fẹ́ jẹ gbádùn ara ọfẹ́ jẹ gbádùn lára ọkọ rẹ̀ ó sì wọ́n pé tóhun bẹ́ẹ̀ tún ti lóyún kan ní ìdìbò sí gbádùn kẹsàn mọ́nù lọ́yà lọ sí olóṣù mẹ́ta àwọn olóṣù mẹ́fà nínú wọn sì wí náà ní pé tó bẹ́ẹ̀ ṣe mú olóṣù mẹ́ta kan sùn ní ọ̀padà sí jẹ́ fún yẹn pé kó tó tọ́bá sọ lóṣù mẹ́fà oṣù mẹ́fà ní oṣù gún ọdẹ́yìn ọdún kan tọ́bá tún sọ lọ́dún kan ọdún kan ní oṣù gún ọdẹ́yìn ọdún méjì ìlànyẹ̀ṣà Allah bákaná tọ́bá fi ọlọ́dún méjì ńkọ́ ọdẹ́yìn ọdún mẹ́rin ẹ̀dàpẹ̀ná bá sọ lọ́dún márùn ńkọ́ lẹ́yìn ọdún mélòó tí ó jẹ́ lẹ́yìn ọdún mẹ́wàá á ti ìjọsí wá láwùjọ wa yóò mélòó láti sí ìdí a sì ń sọ gbogbo ògbà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé wọ́n bá bímọ tó pọ̀ fún ìtọ́bà tó sì láwùjọ wa yóò àwọn sọ bẹ́ o ọgbọ̀ ájì lọ bàbá tó bá ní kan ṣe gbogbo àwọn táwa dé bá pátá tí wọ́n bímọ tó pọ̀ tí wọ́n ṣe bímọ tí wọ́n ṣe nítumọ̀ sí wọ́n lè má kó ládùúgbò wọn wọ́n kó sì wọ gbogbo olùyọ́wọ́ olùyọ́wọ́ ní kejì látara àwọn ọmọ ọmọ agbọ́gbẹ́ ọmọ alágbájá ní ọmọ tàbẹ̀dìrí ọmọ náà tún ní ọmọ òun náà tó ló bí òun náà ló tún bí yìí ó kọ bàbá ó kàn láìsí ẹ̀ sí ìmọ̀ta ní bàbá òun ga àwọn èèyàn mú ọ̀dáadáa látara àwọn ọmọ irú ẹni bẹ́ẹ̀ ọ̀wá tó ní jẹ́ olùsì láwùjọ irú ẹni bẹ́ẹ̀ láàrin àwọn mọ̀lẹ́bí gan wọn ò ní ti ti ẹ̀ sẹ́yìn ẹ̀yí tí bàbá alágbájá ó dé torí pé òun gẹ́gẹ́ ní fámílì ó kó ìlàjì fámílì òun tàwọn ọmọ rẹ̀ tàwọn ìyàwó ẹ̀ bẹ́yẹn bá ṣe bí sí tọ́lọ́n bá bá ṣe jogun àìsìkí fún èèyàn sí àfáwà Sheikh Al-Albani wọ́n ní pé áyà táwọn orí nínú Suratul Nisa tọ́lọ́n bá tó pé dáríkà á dènà àdàdàúlò ìwọ̀n tọ́lọ́wọ́ bá ń sọ pé dáríkà adínà àdàdàúlò tẹ́yìn ọkùnrin tẹ́ bá fẹ́yàwó dáríkà adínà àdàdàúlò pẹ́sẹ̀ àwọn olùbẹ̀yẹ òun náà ni pé òun ni ò ní jẹ́kẹ́ tòsí ní o torí pé ààrẹ́là òsì là ń pè bẹ́ẹ̀ bẹ́yẹn bá ṣe níyàwó tí èyàn ti kúrò lágbègbè òṣìṣí bẹ́yẹn bá ṣe níyàwó tí èyàn ti kúrò lágbègbè òṣìṣí a rí bẹ́ẹ̀ láwùjọ wa láti gbé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìn ni wọ́n fẹ́ sóge ni wọ́n fẹ́ sakọ ọ̀fẹ́ bímọ mọ́ látara kó ti bí márùn-ún kó ti bí mẹ́fà ó ti bí méje yóò kó ti pọ̀ tó ṣòwúgbà àwọn eléyìí àwọn olùmọ̀jẹ́ yíwa pé kì í pọ̀ o kì í pọ̀ o ẹlòmíì bí ọlọ́run wá ṣàánú rẹ̀ ó bí mẹ́sàn-án kò sì fi jẹ́ abẹ kan gbégbé jáde wọn àwọn òkòhun tó ń bí náà tó oore lọ́jọ́ fún wọ bẹ́ẹ̀ wọ́n bá gbọ́ bá ìkẹwàá lọ́ọ́ bá bí ìkọkànlá ìkejìlá ìkẹtàlá wọ́n bá ti jẹ́ abẹ gbé jáde fún ó gbé jáde àwọn àwọn àrí láburú lọ́dọ̀ tí wá ń bí níbi tẹkinọ́lọ́jì ti tẹ̀síwájú àwọn òkè ẹ̀rí sáburú rárá ó dá àwọn tó máa fẹ́ fẹ́ kí dókítà òṣìṣẹ́ abẹ fáwọn yìí dípò káwọn fi bí fúnra wọn kí dókítà bá wọn abẹ gbé jáde ọ̀nà èèyàn rọrùn lọ́dọ̀ tí wọ́n jù e, ebi ní sí láyé mọ́ ebi ní sí tòsí nígbà tí màá fi ejí sáyé ń fi mọ̀ pé mo ti bí yàtọ̀ sí ìṣe pé ń fojú rí pẹ̀lú nira ó jẹ́ pé àwọn tó jẹ́ developed country lónìí àwọn fẹ́ kúndùn fún ó fi ṣe abẹ̀gbẹ̀ ẹgbẹ̀ jáde jù ṣùgbọ́n lọ́dọ̀ ti wá ń bí ojú òní tí káwọ̀ faramọ́ pọ̀ tí wọ́n bá ń ṣiṣẹ́ wọ́n bá ń ṣiṣẹ́ lọ ipò lẹ́ ọ̀tẹ́ lẹ́nu jẹnẹrétọ̀ ọ̀rẹ́ dé àbíbẹ̀ sí ẹ̀kọ́ wọ́n ń ṣiṣẹ́ lọ lẹ́ni tó jẹ́ dókítà jẹ́ tí ń ṣiṣẹ́ lọ ní ọdúnra rẹ̀ ní kò jíjí gbé lòun náà wó lulẹ̀ torí pé dókítà yọ̀kẹ́ tí fi ń bẹ nẹ́ẹ̀nù àwọn ibi tó ṣe pé wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan yìí dókítà bíi mẹ́wàá tọ́mọ̀ nípa rẹ̀ lè wà níbẹ̀ ṣùgbọ́n bí i dókítà ẹ̀yọ̀ kẹ́pẹ́rẹ́ náà àwọn yòókù ọmọ ọ̀tẹ́ wọ́n jẹ́ tí dókítà bí i ewó lulẹ̀ ọlọ́kùnmọ́ tún dé fẹ́ni tí wọ́n ń ṣe é fún ni ó ọgbà àwọn yòókù ọmọ àwọ̀ rẹ̀ ní pípò láti àwà sí ilé òun ní mọ̀ sí rárá àwọn abúrú yẹn kọ́ pàwùjọ tí wà yìí ṣe bá ti ẹ̀yìn sọ́tá ṣùgbọ́n bí gbogbo ẹ̀ lọ ó gba àwọn ìlànà táà tí wọ́n tó lè bó gbédé lónìí tí wọ́n fi ń dé ní ọmọ yìí kò sí nǹkan tó mú wá fún wájú òfò ọjà lọ kò sí kẹ̀kẹ́ tó mú wájú fún wa ju aburú lọ aburú wá ń ṣẹlẹ̀ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n lè má tẹ́mọ́ra mọ́ wọn ò lè mú mọ́ra mọ́ rárá látara ǹkẹ́ yìí torí pé tí wọ́n bá gbà tán yóò tún rí wọn lábẹ́ sí yóò rí wọn lábẹ́ sí bọ́wọ́ tó ní bùkátà tọkùnrin tí yóò tún lékún sí ní ìlọ́po mẹ́rin tí ìtú wọn ní tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí báwọn olùmọ̀ ti sàkíyèsí àwọn tó ti gbé e kalẹ̀ mú táwọn fẹ́ jọ ṣẹlẹ̀ náà ní abẹ́lọ́run ọlọ́run bọ́bá lè tọ́lọ́ tún àwùjọ wa ṣe ó tún àwa mùsùlùmí ṣe bó tẹ̀ pé ohun tí wọ́n jí súnlẹ̀ ó tún padà máa gbéyẹ̀wò láwùjọ nípa fẹ́ǹsì kọ́ńfẹ́ǹsì ńlá lórí ẹ̀ nípa gbogbo báwọn mùsùlùmí ṣe lọ kó sínú ẹ̀ lónìí tọ́wọ́ ajẹ́pá ti jáde ó nira púpọ̀ tọ́pọ̀lọpọ̀ bá jẹ́ nìkan tí ó pé ń kọ̀m̀pílẹ̀ ọkọ rẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ ti máa sọ fún pé kí ni wàhálà tó gbọ́ tí gbogbo aláwọ̀ yẹn ń sọ ọlọ́pọ̀ yẹn ní ṣe lónìí ọba bẹ̀rẹ̀ kejì tí wọ́n náà ti gbé ń tọ́ láti jó wọ́n rí bí lóyún ẹlẹ́yàkẹ́ tí a bá ti lẹ́nu dájẹ́ lóyún ní ìsìn ọmọgbọ́n ti ń dájú ẹnu pé pé kí má gbàbẹ́ rẹ̀ mọ́ni tàbí kí má lóògùn rẹ̀ mọ́ni tàbí ìmọ̀ bá ti di abẹ́ ẹgbẹ́nu kí lọ yọ ọ́ ni eléyìí pọ̀ ẹpẹtẹ tẹ́tẹ̀ wá rí tí wọ́n fi ń di abẹ́ yìí á aburú ti ẹ pọ̀jù púpọ̀jù táwọn olùmọ̀ sọ̀rọ̀ lé lórí wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ pé òun tún le jù táwọn èèyàn fi ń di abẹ́ lónìí òun le débi pé àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ yìí nípa pé ó gba àwọn tí pé wọ́n ń gba irú talágbẹ́dẹ́ àbùrú ńlá ló mú wá púpọ̀ fún wọn àbùrú ńlá ló mú náà tóbi tó bẹ́ẹ̀ gẹ́ débi pé ẹlòmíì kò ní gbádùn abẹ́ rẹ̀ mọ́ láì ìlọ́bọ́lọ́hùn gbogbo ìgbàlábí ọmọ aró ẹlòmíì ń yóò tún lè já sọ́hùn kódà wọn lẹ́lò ní bẹ bóhun bá tún yọ tán bọ́kọ̀ bá ẹni pé bóhun ọmọ ajẹ́lẹ̀ bá yọ padà máa rí pé àfi bí kí ọmọ ọnú ẹni ọmọ súnmẹ́ni yọ máa rí pé kò tó ìdí ẹmọ bẹ́ẹ̀ sí kẹta àbúrú ńlá nítorí pé yóò sì ti kó àbúrú bá abẹ́yìn àwọn olùmọ̀ míì wọ́n sọ́lá nípa pé téèyàn bá tẹ̀wá lóun fẹ́ máa tó gba àwọn tẹ̀gẹ́rẹ́ bá wọn yẹn ṣe béèrè pé wọ́n láàárín ẹ̀fẹ́ òṣòro tó fúyẹ́ díẹ̀ àwọn olùmọ̀ míì pé tó fúyẹ́ díẹ̀ òun náà lábúrò òun náà ní kọ́ndọ́m pàápàá jùlọ ṣẹ́kù mẹ́sìn àgbáni wọ́n sálà ikú òun làwọn tó fẹ́ rí pé ó ti kú yẹ díẹ̀ ó ti ẹ̀jẹ̀ kóun náà àbúrú bẹ́ẹ̀ bí ṣe ń yọ sìkìsìkì yẹn infection ni wọ́n fi pìtẹ́ ti ẹ o ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n ní pé ẹni bí bá máa ń lò nígbà tí ó bẹ̀rẹ̀ fi wọ ọmọ 50 years nǹkan ọmọkùnrin ọmọ àtòrí kọlẹ̀ ni tóun bá dojúkọ ọ̀nà Ìbàdàn níṣẹ́ ni nǹkan ọmọkùnrin ọmọ dojúkọ ọ̀nà lókòó dojúkọ ọ̀nà Ṣakí torí pé kò ní nà ti yẹ kọ́ nà yóò ti wọ́ kọ́kọ́ tí tí ò ní lé kékeré ìkíní lọ́sàn ẹlẹ́mà tí ò fi ṣe bó ti yẹ kó ṣe má ọ̀tọ́ wá ní kò sí múní múnádókò bó ti yẹ kó múnádókò mọ́ àwọn aburú yìí kún àwùjọ tó ṣe fáwọn yẹn bẹ̀rẹ̀ sí kó sí lónìí àwọn tọ́nà ọkọ̀ sí ní ajá sí orí lọ́jẹ́ fún wa o àwọn tó sì ti kó sí láwọn obìnrin tó ọ̀yá padà ọ̀padà lórí orí fún abẹ́lọ́ ọlọ́pàá kó ṣàtúnṣe wa الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أدعو كفو الله àṣìkásí pẹ̀fún àlẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam tí a ti kọ́lọ̀ bá ara lé àwọn tàbí àti ìgbà mùsùlá papọ̀ tí tó fi di ọjọ́ ẹ̀sà lẹ́yìn ilé nínú àkíyèsí kékeré tí mo fẹ́ pè wà pátó lọ jẹun òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ilẹ̀ ìdàdẹ́wò ń bá lónìí rẹ̀ lónìí ṣùgbọ́n bí àdẹ́wò tí ń bá wa àkàkà máa sẹ́rẹ́ ọ̀rọ̀ wa lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àṣẹ́rẹ́ ọ̀rọ̀ wa lọ́dọ̀ ọlọ́wọ́n ọba mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí ló jẹ́ pé ìròrí ọmọ èdè ènìyàn ẹlòmí sí tó sẹ̀míà ẹlòmí ọba débi ìròrí ilé kan ń gbalé babaláwo lọ ṣùgbọ́n nínú kẹfẹ́ gbáà ló ń jẹ́ óyé wa òun náà ni pé kò sí bí mùsùlùmí ṣe fẹ́ wà tí ò ní ní ṣòro àwọn mùsùlùmí àìsẹni tí ó máa tẹ̀yàn ìgbé tọba ṣe di mùsùlùmí ò tún ní ṣòro mọ́ ìṣòro tẹ́ bẹ̀rẹ̀ ní o gbogbo ògbà ìtẹ́lọ́bọ́ máa dẹ́dáwó pápá jùlọ tọba jẹ́ nígbàgbọ́ òdodo orípa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé aṣáájú náà ti bẹ̀rẹ̀ ẹni àmìyà àwọn tó le jù tọ́lọ́bọ́ máa fi àdẹ́wò kàn àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá tó mọ̀lẹ̀ amùsàlù mọ̀lẹ̀ amùsàlù lẹ́yìn ní àwọn tó bá fẹ́ fi ti rẹ̀ pọ̀ tí wọn gbogbo ọ̀pá yóò tí wọn mùsùlùmí bá ti ní ṣòro máa sẹ́rí padà lọ́dọ̀ ọlọ́run nínú wá sẹ́rí padà lọ́dọ̀ ọlọ́run ọba tààbójú tó mọ́ lónìí òun náà ní sọ láti tàwọ àdé ìrònúpìwàdà èyí tà pàtàkì mọ́ lónìí òun náà sì ní èyí tó fẹ́ pé àwọn bàbá wa wọ́n gbájúmọ̀ wọ́n máa ń pé dáadáa lọ́pọ̀lọpọ̀ ọba òsùn tó burú bọ́ wá sí mọ́sálásí òsùn tó burú bọ́ sẹ́ nílé rẹ̀ ṣùgbọ́n ogun tó bá ti jẹmọ́ pé kèé pé ìwọ̀n ọ̀rẹ́ ẹ̀yàn kéyìn ó ṣe nínú ilé rẹ̀ lọ́lọ́lájú gẹ́gẹ́ bó ń sọ ọlọ́run bá ti sọ pé ìrùn tí ọmọ ẹ̀dá bá kí nílé rẹ̀ òun lọ́lọ́lájú ìtàlẹ́ mọ́ tó bá àyàfi wọn ọ̀rẹ́ ẹ̀yàn nínú ẹ̀lẹ́ká wá kí mọ́sálásí àwọn nẹ́fúlà yẹn ká kí nínú igun inú ilé wa lọ́lọ́lájú ìrun sọ̀látù tàwàbí òun náà ni ìrun sọ̀látù dúhà ìrun ìyálẹ̀ta bí aago mẹ́jọ mẹ́jọ àbọ̀ mẹ́sàn mẹ́sàn àbọ̀ mẹ́wàá mẹ́wàá àbọ̀ mọ́kànlá láàrin àwọn àkókò yìí bàbá wa wò pọ̀ fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run bàbá fẹ́ jẹ́ nìkan tí ipò fẹ́ dífọ́nà gbogbo gbé sòrò rẹ̀ kó lọ eléyìí ló fà tọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí lónìí látara tó kò tó mọ́ kò sínú lànà wa tí wọ́n bẹ́ẹ̀ tẹ́ kí ràn ṣùgbọ́n àti àwọn tilẹ̀kùn mọ́sálásí ó tún di àyílà fún wọn tó sì látara pé àwa mùsùlùmí ó yẹ káwa kan máa dé bára wa ń bẹ̀ ní káwọn kan máa lọ káwọn kan máa dé àwọn tí ẹ̀nà rí fún ah, ẹ̀sẹ̀ ńlá yi yìí fóòmù ti rẹ́ fọ́n bẹ́ẹ̀ wọ́n sàlùwàlà ọ̀yẹnẹ́fìlà yìí àti ti gbé wá a lè kíráka méjì àti ti gbé wá a lè mẹ́rin àti ti gbé wá mẹ́jọ gbogbo àwọn yìí ọwọ́ látọ̀dọ̀ wa Muhammad ẹnu sí àwọn nẹ́fìlà tó wà lẹ́yìn irun kọ̀ọ̀kan tàbí ká tó kírun òun ò rí bẹ́ẹ̀ ká máa ṣe abáṣe lọ́sà a lè fílẹ̀ lọ́sà bákan náà a lè máa ṣe àṣẹ lónìí àṣẹ lọ́la àfílẹ̀ lọ́túnla àfíjọ́ mẹ́rin àfílẹ̀ ìjọ márùn-ún àfílẹ̀ ìjọ mẹ́fà àfíjọ́ méje àfíjọ́ mẹ́jọ àfílẹ̀ ìjọ mẹ́sàn-án àfílẹ̀ ìjọ a máa ṣe bẹ́ẹ̀ nínú àwọn ìrun tó ṣe pé ọjà púpọ̀ ṣùgbọ́n tó ṣe pé súnnà tó máa jòrá súnnà pa pàtàkì mọ́ lónìí tó ṣe pé àkáàfí ẹ̀dàpẹ̀já káàkì dáadáa gbogbo ògbà yóò tó bá ní ohun tí ń pọ̀ lẹ́kún tàbí ń pọ̀ nínú jẹ́ ọba wà lẹ́nu jí ó sì tó ń sọ lọ́wọ́ tàbẹ́nu iṣẹ́ rẹ̀ lọ wà tó ń ṣiṣẹ́ lọ́wọ́ ó dàpọ̀ wà ní oko ọmọ máa roko lọ́wọ́ ọ̀pẹ̀lọ́ sàlùwà láti ọba abẹ́ igi àmẹ́ píbládà kò sì yẹn nẹ́fìlà yìí ọwá pẹ̀lú ọba pẹ̀lú àwọn ókọ ó pé ọlọ́wọ́n ọba láwọn okọ́ rẹ̀ ọwá bẹ̀ ẹ̀kọ́ tọrọ ń tọ́ ọba ń fẹ́ ọlọ́wọ́n bó ṣe fún wa ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa lónìí là sí bẹ́ẹ̀ ìgbẹ̀mí àwọn ohun tí ò sọnù à ń wa lọ bí tí a ti ní rí a ti lè rí láíláí àtúntún sọ ò a lè rí láíláí àti ká padà sọ́dọ̀ ọlọ́wọ́n ọba wa abẹ́lọ́hùn ọlọ́wọ́n ọba lè kí látó ní àánú lọ́dọ̀ dákùn sàánú ẹnu adébùkátà táwọn tó lówó tọ́pọ̀ dáadáa láàrin àwa mùsùlùmí ọlọ́run dákùn gbé wọn dìde láàrin wa gbé wọn dìde láàrin àwọn ọ̀rẹ́ wa gbé wọn dìde láàrin àwọn olólùfẹ́ wa gbé wọn dìde láàrin àwọn ọmọ wa tí wọ́n lólú ọmọ tí wọ́n jẹ́ nìkan tí wọ́n lówó lọ́wọ́ tí ó ní túmọ̀ tí wọ́n sì lè náà àwàta wa ya tálákà ọlọ́run dákùn gbé òsì fún wa o má jẹ́ ó sí ọjọ́ rẹ wa má jẹ́ ajọ́ rẹ ó sì dákùn sí wa lọ́lọ́rọ̀ ni gbogbo àwọn tó wá jẹ́ pọ́lọ́run bá ti kọ́lé fún ọlọ́run ilé ayọ̀ táǹgbé yìí ọlọ́dún bí ayọ̀ máa wà nú rẹ̀ àwátá tí nǹkan ọlọ́dàgùnjá lè kọ́ gbogbo àtà tẹ́ra mútò ọlọ́dún átúlẹ̀rí tó dájú bẹ́ẹ̀ lọ àwátá tí ní ọlọ́dàgùnjá lè ní gbogbo àwọn àgbẹ̀ ọlọ́dàgùn fa àbáríkà sí gbogbo ohun tẹ́ ń ṣe àgbáríkà tó pọ̀ ọlọ́dàgùnjẹ́ ọwọ́ ọlọ́dàgùn dùn yín nínú gbogbo àwọn òṣìṣẹ́ ọwọ́ ọlọ́dàgùn ẹnu kọ̀ọ̀kan wa nínú àwọn ìjọba wọn fẹ́ gba àwọn òṣìṣẹ́ lásìkò yìí àwọn yẹn ń dààmú wọn ń dààmú ṣe mú wo pé báwọn yẹn ṣe pọ̀ tó yìí èyí tí ẹni wọn sì gbà ìjọba wa ò nífẹ̀ẹ́ wa ò nífẹ̀ẹ́ wa rárá ìjọba èyí tọ́wọ́ tó wà ń bẹ ìlòun ní ọmọ àrígbé ha ìjẹ́ ti sorílẹ̀-èdè yìí púpọ̀ ẹni tó ṣe pé láti 2000 ló ti jáde ló ti jáde yunifásitì ẹni ó jáde láti 2001 ẹni ó jáde láti 2002 wọ́n tẹ̀ máa wá wà jẹ́ lásìkò yìí ẹ̀dá pẹ̀lú ó jáde láti yà 2000 20 years ago wọ́n tẹ̀ máa wá wà tẹ́ Ah, ọ̀dá ò jìnà gidigidi ẹlòmí wa ń bẹ̀tẹ̀ pé sàtífíkẹ́ẹ̀tì tó ń gbà lásìkò gbá ní àwọn tí ń gba sàtífíkẹ́ẹ̀tì ní ìsìn wọ́n wá ń gbẹ́sẹ̀ gbàrà wọ́n wá dà gẹ́gẹ́ bí owó àtijọ́ àtọwọ́ òsì tó ikú kò tẹ́ bí wéra wọn alá apamú ẹsẹ́ bí ò tiẹ̀ tí ò tiẹ̀ tí òdìgbé tó ń kọ́ lọ́ọ̀dì wáìtì ní gbòòrò tí ò tẹ́ ń gbé jáde wọ́n pẹ̀lú bẹ́ẹ̀ tó ń tó ń lẹ́ nínú yóò gbé jáde nínú àbúdá tó wá rí ni pé gọ́ọ̀mẹ́ntì ó ti wá gbé jáde pé ẹni wọ́n bá ṣe jáde lọ́dún márùn-ún sí sí ní òun náà làwọn fòníṣẹ́ o títún ìgbé ọdún mẹ́fà lẹ́yìn gbàgbé ẹ̀ àwọn ìjọba wọlé àwọn òfin tó ń gbé jáde òṣùgbọ́n bẹ́ẹ̀ ní òfin bẹ́ẹ̀ ẹgbó tí wọ́n ti gbé ní òfin bẹ́ẹ̀ lọ́fẹ́ ṣe jáde ọdún márùn-ún sẹ́yìn ilé làwọn fòníṣẹ́ o tọ́lá mẹ́fà lóòkè ṣéyí tó ń ṣe ẹni ọlọ́gbọ́ bọ̀ bàbá àbúrú wa ń kó àwùjọ wa gbogbo ògbà làwọn ìtàgùbánirọ̀ ni wọ́n jáde ni wọ́n jáde ni wọ́n jáde tó gbogbo wọn tí àwọn tí wọ́n mójútó wọn sọ pé máyé dúró lórí ìjọba o lọ wá kí nìwọ ní ó sì jẹun fúnra rẹ̀ o lè wà ń pọ́ bájú ẹwà ń pọ́ àwọn èèyàn fọ́lọ́ bá bóra àwọn òní jàmbá rẹ̀ àwọn òní ṣe gbà tọ́ bá kó léwó lé wọn lọ́wọ́ tẹ́bà yìí jẹ́jẹ́ ni wọ́n jàmbá rẹ̀ àwọn èèyàn wá nílá káyè níbi àbúrú púpọ̀ lónìí wọ́n gbọ́ láti fi jàmbá fún ṣùgbọ́n tó bá di pé kí wọ́n mú dáadáa wá níṣẹ́ ni ọlọ́dà kò má yà wá lọ́gọ̀ níbi tó yẹ ká ti já gbọ́ o má sì já gbọ́n níbi tó yẹ ká yà gbọ́ sí ọlọ́dà ìlà ìlànà rọ́bànà tẹ̀lé fìdí nà wọ́n fi lọ́ọ́